رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور أما بعد قال المصنف حفظه الله ومن أنواع الكفر الأكبر كفر الشك كفر الشك وذلك بأن تسلم بسنة النبي صلى الله عليه وآله وسلم ولا شيء، بل يشك في أمر فيتردد اتباعه، إذ المطلوب هو اليقين التام لأن ما جاء به الرسول صلى الله عليه وسلم به حق لا مرية فيه ومن تقبل باتباع ما كان فيه الرسول صلى الله عليه وآله وسلم أو جوز أن يكون الحق بلا أن يكون الحق خلافه فقد كثر كفر الشك فقد كثر كفر الشك اللهم صل وسلم أذكركم الله الله الله

ẹ̀ka bẹ̀rẹ̀ ìbọn lọ́jọ́ lọ nǹkan púpọ̀ ní wọ́n ṣe fún ṣùgbọ́n ní ìlú bẹ́ẹ̀bí àkọ́kọ́ ní pé àwọn oṣù àmìkò rẹ̀ ìfẹ́jì ní pé máa ti àwọn nígbà fún ìgbé náà mọ̀ pé àwọn ọlọ́run wa ọba ti ṣe fún ẹ̀ ṣùgbọ́n ní bí wọ́n tó rẹ̀ wọ́n pọ̀ sí abúrú tó ti dàgbà fún ìtòrí pé torí máa ń náwó lórí ẹni torí máa ń náwó lórí fìtínà torí wàhálà ọlọ́wọ́ àdúgbò ẹ̀ máa kù sí ilé ìyàtọ̀ àrí fún wa láìsí ìlókò kan pé máa dúpẹ́ fún ọlọ́wọ́ ọba àánú ni ó máa bá àmì ìṣòwò nílẹ̀ nípa wọn ṣe ọlọ́run ṣe náà ووكيل من الجيد لولا الهدانا الله ìwádìí tó lè lọ ìrìnà ẹ̀rọ ọkọ̀ olórí ẹ̀yìn ìmọ̀ ṣèṣègbèrí ṣèṣègbèrí sọ́lọ́ ẹ̀rọ ṣèṣègbèrí ọwọ́ náà ayé wọn náà ní rọrùn ayé wọn àti ẹ̀rí ní ilé nígbà ṣùgbọ́n dídà kan pẹ̀lú wọn gbọ́dọ̀ ní wọn يقول من يعش ومن يعش عن ذكر الرحمن يضل له شيطانا وهو له قريب ومن أعرض عن ذكري فإن له عزة ضاقة So our view is your one, not what I see. It's the one that makes one look like you come. Como é a área humana? Então, não vai, não vai, não vai, não vai, não vai, não vai, não vai, não vai, wọ́n ní ọmọ ọgbẹ́ ọmọ حقيقة الأمر أن أن الله لي أن الأمر ذو الحقيقة وليس يعني في حقيقة إلا من سلك الطريقة يعني إن تلك الطريق يكون أن يكون سؤال أدعو الله أن يكون nínú ìtọ́lọ́wọ́ tó bá ti tí ó wà ń sọ wá lọ bá rẹ̀ láti irú dáadáa ní máa bá lọ ṣe ìṣọ́ ara ẹgbẹ́ pẹ̀lú ẹni tá a bá wọn wá dé inú náà ti pé kí náà tó méjèèjì méjèèjì ọ̀dà gbọ́ ìtọ́wọ́ burúkú kan méjèèjì ẹ̀rí kúrò àkọ́kọ́ olùgbẹ́gbẹ́ ọba ti ṣe ọ̀kan náà lẹ́gbẹ́ ìtàdá àtàkùn àwọn àtàkùn ẹ̀yìn kò ṣe mùsùlùmí náà kúrò àkọ́kọ́ olùgbẹ́ mùsùlùmí àánú ọlọ́pù ti wá lẹ́gbẹ́ ní ẹni ní ọdún tó ìgbẹ́ mùsùlùmí máa ó wò ní ìní lára rẹ̀ ló fi lára tí ẹ̀ bá máa gbogbo ìgbèrè ilé ayé ìwọ́n máa tọ́ ọmọ tó ti mùsùlùmí yóò máa tọrọ ọmọ ọlẹ́ni tí ó lẹ́ni mùsùlùmí tàbá máa ti bẹ̀rẹ̀ torí bá ní ẹ̀rọ bo ìwé ara ní oṣù máa ń dáńpé ní ara ìnáwó àwọn mùsùlùmí jáde bẹ́ẹ̀. ṣé ẹ máa wà ń bẹ̀rẹ̀ ní àwọn òṣèlú ọwọ́ àwọn onígbó lẹ́yìn owó ní pípa wọn ní nǹkan inú omi inú náà inú omi gbóná inú gbogbo ẹ̀yọ́ ti máa ń ṣẹ̀lẹ̀ wà ní ìfúnfẹ́ tí ẹ̀ bá rí ní ti àgbọ̀rọ̀ tó sọ fún ọ̀tá rẹ̀. Gbogbo àwọn tí wọ́n máa ń fọ́n náà máa fọ́n náà wọn náà ẹ̀rọ àtàkùn ní ti ọ̀rọ̀ tàbí lẹ́kùn wọn náà wọn. Ìṣèlú ìrírí ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀rẹ̀ẹ́ta àmú àti ká tí wọ́n sọ pé méjì tí ó ń àkọ́kọ́ lè pẹ́ ní ẹ̀rọ àti pé ó mẹ́rin ọba àwọn kí ọba àwọn ọba àwọn tó tó bá ti ṣe alákọ̀ọ́kọ́ ìsìnkìfèrè ẹ̀kẹ́ ìdílé ilé pé yóò mú àwọn náà ṣùgbọ́n ọ̀bá ní bó bá ti jẹ́ ní ìlú padà jáde àtọ́ọ̀kọ́ orí ìlú wọn náà ń bẹ̀ òun ìgbẹ́ tó mùsùlùmí sì ní ọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní oṣù ẹ̀kọ́ ọ̀gbọ̀n ọgbọ́n tó ogun méjèèjì ìlú lọ́wọ́ táàkù ní ẹ̀kúrò ìlàtíkọ́rù ìṣe ìrírí tó ní tó fi lọ oríṣi mẹ́fà nìyà àkọ́kọ́ ni kúṣò ìjẹ́mẹ́jì wọ́n tẹ̀sí níbi kí wọ́n lè káàrì kí ẹni gbọ́nà ọgbà láàrin òṣìṣẹ́ rẹ̀ yóò kò rí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àti ọ̀sẹ̀ òkè òkè náà àwọn ọgbà ìṣẹ̀lẹ̀ àwọn ọkọ̀ ẹgbẹ́ pẹ̀lú sọ pé wọ́n ń wọ̀ ní hàbí ẹgbẹ́ pàpọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ tó wà nígbà ẹgbẹ́ ọ̀pọ̀ tó rẹ̀ ìfọ̀n bẹ̀rẹ̀ wọn. ẹ̀yìn táwọn tó mú pé ọlọ́wọ́ máa láǹbẹ tó ní ní orí owó orí náà kọ́ ọ̀nà ṣe sàárè ẹjọ́ bàbá ọmọ náà ń bẹ ìjọ bàbá nìkan tó máa ń bẹ àtàwọn kan wọn bẹ̀rẹ̀ sí ilé ní ò tó àwọn ẹ̀rìn rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ní kúfù ìbá wọlé ìgbà máa kò sí. èèyàn mà fọ́lọ́ ṣùgbọ́n kọ́ láti nǹkan wá ní rárá àwọn ọlọ́run wá sí wọn bá bẹ́ẹ̀ ṣe rí kí wọn kọ́ fọ́lọ́ lẹ́nu. kò tó wá lọ sí ẹgbẹ́ ọlọ́run mọ̀ kó wọn náà lọ́gbọ́n lẹ́nu lórí àwọn àti lérò pọ̀ sí ìfàwọn ìṣẹ̀lẹ̀ yìí kò fún ìfipá tí wọ́n mú jù báyìí lọ. Èyí ló wọ́n ṣe ojú fún mi. Ìyá ọmọ ọ̀rọ̀ rẹ̀ ló ń gbẹ̀ ó sì máa mà. Ilé lọ wá ní ojú òkú wọn náà máa ń kọ́ láti ọ̀sẹ̀ dáadáa. Sọ́ọ́ sì mọ̀ bọ́lọ̀ ló ń tó wà tẹ̀lé lọ́dà tó wà nínú ìlú. Ẹ̀kẹ́ ìlànà tó kù sí ẹ̀rọ

pa àwọn ẹ̀wà nígbè ẹ máa ń lọ bí ẹbí gbọ́rọ̀ sí onígbèrè rẹ̀ fẹ́ẹ̀sì àwọn èèyàn máa rí o kí ẹ tún lé gan fún owó ọ̀pọ̀ ó tún ń dí àwọn èèyàn lọ́wọ́ nígbà tàbí dúró náà bí ìgbà ìbáni ara wọn wọ́n náà ẹ̀wọ̀ ìfà èèyàn á lè kí ló

pé ọ̀rọ̀ sọ àwọn nǹkan tí ò ní wà sí ẹ̀yìn wọlé láti ṣe bẹ́ẹ̀ ó tó ń ọ̀tọ̀ sí wo lọ́gbọ́ ẹnì kan máa ń ṣe náà ṣe ń gbọ́ tó bá ṣẹ̀ lẹ́ẹ̀kan tó bá bú ẹ tó bá wọ́n fẹ́ ìdè ẹ̀ àmọ́ mi kí tó bú lọ́wọ́ náà kí kí ilé tó ti tọ́wọ́ bá tẹ̀lé àwọn òun jẹ́ wá sí ọbára ní onímọ̀rà fáì onímọ̀rà ní ẹgbọ́ wà sí ìwòrò kìtì bẹ́ rọ́mọdé bẹ́ẹ̀ nítorí ẹgbogbo àwọn sọ̀rọ̀ ẹ̀dàkùn èyí tó àmọ́ ṣe fẹ́lẹ́ àmọ́ sí kù ọba máa ń jẹ́ ọ̀dà pàmàrà torí kò ní jẹ́ bí ìwà rẹ̀ ní lòun torí èdè yẹn jìnnà náà òun tọ́ ń sọ làwọn ìlànà ọmọ ọmọ pé wọ́n lò kí àwọn èèyàn láti máa ń wò lọ nígbà tó ti dúró máa ń tẹ̀lé ìgbà àmàlà ọlọ́dàbọ̀ tó sàmù ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ òkè ìtàkàtì ìnáfi ìṣèlú tán lọ́wọ́ fẹ́ pẹ̀lú àwọn ilé ìlú ọdún ọ̀fẹ́ pẹ̀lú àwọn ilé ìlú ọ̀la ìpìlẹ̀ rẹ̀ ti ló wù kọ́ náà pọ̀ àyàn nígbà tá a tó bẹ̀rẹ̀ pé máa ṣe lè rí ìlọ́gbọ́n sí ọ̀pọ̀ àìbájẹ́ láti méjì ẹ̀nà tó ti. Ìbáàdé tí tòótọ́ ẹjọ́ pàtàkìwà rárá, ṣùgbọ́n kò lè ṣàfihàn fún ọ̀pàtàkìwà. Ẹlòmí iná kò lọ́jọ́ ọ̀pá àti mọ́sálásí. Lọ́wọ́ máa ń lọ pé ní ìlọ́wọ́ bá wọn máa nígbà àgbàyà. Lọ́wọ́ bá wọn ṣe ọ̀ṣun òṣogbo. Lọ́wọ́ bá wọn máa ṣe ìlú òṣogbo oru ilé àwọn ilé ìrìnà ìdí wọn pàápàá ẹni tó ń ṣe ẹni tó ń ṣe pàmò sọ́rẹ́ tí ń pè náà ní ṣe kúrò ẹ̀rọ ìṣíjú ẹni tí ń ṣe hàn ẹ̀lẹ́kọ̀ọ́kan bẹ́ẹ̀ lò ẹni tí ń ṣe pamọ́ kí ló dé wọ́n bu àwọn olóòrùn tó ń tẹ́ńtẹ́ níbi bẹ́ẹ̀ bá padà yìí tí wọ́n fi ayé gbóòrò lórí wọn lọ sí àpamọ́ ṣe ní ọ̀sẹ̀ tó mọ́ ọlọ́wọ́ darí láìka ká ní bàbá ẹgbẹ́ ìgbẹ́jọ́ láì sí olóró náà. kò yọ ọjọ́ ìdè náà yóò wá kájọ àjẹrẹ àwọn ẹgbẹ́ bàbá ìgbẹ́ ìjẹjẹ. kí ló fà á kò fẹ́ kí wọ́n rí òun àwọn ọmọ ti kiri ṣùgbọ́n ẹni tẹ́lẹ̀ pé òun náà ní owó àpá ju gbogbo inú nígbà ìfẹ́ ètò ìlú mọ̀lá ìdí òkè lágbèjọ náà mo ṣe ní kò wọ́n gbé lókè ẹ̀ mọ̀lá sì kì í ti ẹ̀ òun ọ̀gbàgbọ́ òkàbẹ́kẹ̀ ẹ̀ mọ̀ ní mo ṣe ní kò díẹ̀ yóò lè lè lè ó lé ìṣòro ìgbìlẹ̀ ìṣòro ìgbé ìfìkan fún ọlọ́run nígbà tó lọ kọ́ ọba ní ọlọ́run ló ga sí ọlọ́run ló ga sí ẹ̀dá sí òkú ọjọ́ lọ sí ilẹ̀ nínú táwọn fún ọ ní ìtẹ́tọ́ sọmọ́rùn táwọn fún ọ ní tó oṣù pápá táwọn fún ọ ní tó oṣù mẹ́fẹ̀ láì yára ìjọba ọdún gbóyè ẹnu wọn ti sọ̀kù rẹ̀ yára lọ dákú ìrọ̀ ọlọ́run ní omi omi ọ̀tí náà ní pé àtúwájọ́ wà ìlera gbọ́nà ẹgbẹ́ fi omi àtú sí yàtọ̀ ṣùgbọ́n bá ṣe ní náà máa òdì náà máa mẹ́rin náà nípa àtìkéjì ọlọ́run ẹjọ́ ọ̀gá ẹ̀kọ́ sí ní ọlọ́pẹ́jọ ọmọ náà ti púpọ̀ ìdá sọ́ra bẹ́ẹ̀ ẹ̀rí ìlànà ní pàrídà àwọn ìlú ìlú kòkòrò ṣẹ́ ẹ̀rọ ọlẹ́rẹ̀ máa kòkòrò ṣẹ́ orí kí ni máa dáun àwọn ilé ìlú ìdáun ìtọ́mà ìlú ìlú ilé kọmà dáun ẹ̀yàn kí ni tó láàmà lórí òtọ́ ni ẹ̀dẹ́gbẹ́ yóò tọ́ àti òtọ́ aṣojú tó wá ní ọjọ́ àwọn ìgbẹ̀ tó wá ní ọjọ́ ẹ̀rọ ọ̀gbìn pípẹ̀ ṣàárẹ̀ náà mọ́ bí ó ti rí tíwájú òótọ́ ní tíwájú òótọ́ gbogbo ẹni bá ṣe ọlọ́run pẹ́ ọlọ́run ní gbogbo rẹ̀ ọgbọ́dọ̀ ọ̀làmà ẹni pé tí wọ́n sọ ìlú bẹ́ẹ̀ lórí àbáyé quem é mọ́ gbàgbọ́ níbi tọ́kọ̀tọ́kọ̀ kò kílẹ̀ o ìtànàbí sọ̀rọ̀ o kò pè o rọ́ kò o ní pè é meu òun yàtọ̀ sí ẹni o que gbàgbọ́ tí ó tẹ̀lé ilé não ti ẹ̀jẹ̀ não lọ. Àwọn ọmọ yóò fẹ́rẹ̀ àti màdé àkójù pọ̀. Ìjọba àti àwọn ọmọ ẹgbẹ́ ṣókòó fi lábẹ́. Ọ̀yẹ̀kọ̀ lọ́sọ̀rọ̀ ìlú ti lọ ìgbàmí ìrọ́ tẹ́lẹ̀ ìgbàmí ìrọ̀ ní tẹ́lẹ̀ ìwọ́ ọmọ bẹ́ẹ̀ làwọn tí wọ́n tó bẹ̀rẹ̀ àkúnlẹ̀ ìtàlójọ́jọ́ ìtàlójọ́ ọ̀pọ̀ ìlú tó wá lọ sí ẹni tí ẹ̀yìn rẹ̀ lè kọ́ tó wá lọ sí àwọn ọba aláwọ̀ tàbí ní nàìjíríà nàìjíríà kẹ̀kẹ́ lọ́wọ́ tó wọ́n ẹ̀yìn gbogbo ẹni tó bá tẹ̀sí náà kìfì ní. Ibi mọ̀mú wo èyí àti ha ìyẹn gbọdọ̀ ní rí kọ̀ọ̀kan. You must be very sure and be safer nípa àti ìgbà ìgbà bó ṣe rí ìrìnà rẹ̀. Ọlọ́run wá ní aláṣẹ ọ̀rọ̀ òun yóò fi mọ̀ ẹlẹ́bí ní ìlú ìlú rẹ̀ wọ́n yóò fi mọ̀ ọ̀sán láti. وإذا رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون ولولا اليقين بالمحضر القيامة تبصر القيامة وضوء قامدر المسلمين الصراط ذات اليوم ثم يعبد yọ bí nípa táwọn ẹ̀mọ́ ń lọ lẹ́rọ àwọn ní ìlú òbí bákan náà wọ́n ní ojú bíbú ọlọ́run ní ìlú òyìnbó ìlú. Lójú ọ̀dọ̀ tó náà, wọ́n á jọ àgbà owó ìlú àrùn lórí ìlú wọn tó kéré ní ìlú orí. Ṣé kí wọ́n kọ̀ ọ̀gá ọdún ní ọ̀sán? Gbogbo àwọn ọmọ náà wọ́n dára ọ̀sẹ̀ tó ń gbé ẹgbẹ́ ọ̀gá tó lọ sí olùkọ́. Wọ́n ní wọ́n wà sí lórí ìgbà ìgbà. Kí ló rí wá lọ́wọ́ wọn jẹ́ gbogbo ara wa ní ayé ẹgbẹ́ wa ibú iṣẹ́ ọ̀nà rẹ̀ sí wọn. Wọ́n sọ pé àwọn ọmọ nàbí wọ́n sọ pé àbàtà ẹni jẹ́ omi àhán. Bọ́ọ̀lù tó wá lè wọ́n mú omi lábẹ́ tó kó ibi kọ́ọ̀kọ́ wà lórí orí ìdí ìràwọ̀ tó wà náà gbogbo ẹgbẹ́ wá sí ìbẹ̀rẹ̀ gbogbo ẹgbẹ́ Ìgbóni ìdí máa wá tí a kọ́kọ́ lọ pẹ̀lú nínú gbogbo ẹni tó bá ń dá ọ̀nà ṣùgbọ́n. Ẹni tó wọ̀ fún ẹni àgbogbo ẹni tẹ̀lé ọ̀pá bá bẹ́ẹ̀ yìí Wọ́n Gbogbo àwọn ìlú ọlọ́run nígbà torí ní gọ́ọ̀rùn pẹ̀lú pé ní ìfẹ́ owó máa ń rò lọ́nà méjì ṣe nítorí owó lọ́nà orí kan dáhùn tí ọmọ náà wọn ومن تولى الاتباع ما كان فيه الرسول انتباه لواجب اليه يوم مبادئ تدعم ذلك الدعوة السرية أما أو جوز أن يكون الحق في نفسه وأن يكون الحق في نفسه حديث لا تثبت ولا فلان يثبت يا لا يثبت الكفر gbogbo àwọn àwọn tó ní wọn ìfọwọ́pẹ́ náà lọ rẹ̀ ní ọkọ̀ òun ilé ṣe ọwọ́ fún àwọn ẹ̀yọ́ wọn ní wọ́n lọ ìfẹ́ ìfẹ́ àwọn ẹ̀yọ́ lọ ìṣàwọn ẹ̀lọ́dẹ̀ òun ìjọ́pẹ́ láti ní ìfẹ́ ní ọwọ́ pàdé pẹ̀lú wọ́n ti lé lẹ́gbẹ́ òjèlú ìrọ̀lọ́pọ̀ ọlọ́pàá rẹ̀ èyí tó bá ti èyí lè fi ọlọ́pàá èyí tó rẹ̀ tó bá rẹ̀ bàbá tó ní ọmọ rẹ̀ torí pé bàbá ọmọ tó rú nínú ibi tó wọ́n ìwò máa lọ́lá ìwò máa lọ́lá. Tó wá ti gbé kàlọ́ ìwò ẹgbẹ́ lọ́wọ́ wọ́n tó mọ́ kókò bẹ́ẹ̀ lọ. Ẹ̀yìn náà ni a máa lọ bí ìdíje wà tó tó lọ́wọ́. Èyí ló dá sí ẹ̀rọ kan lọ ilé sáà ìgbélé pẹ̀lú ilẹ̀. Ó gbọ́dọ̀ ṣe ìṣẹ̀lẹ̀ kan kí ń ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ tó kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ àmẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ ìlú àmẹ́gbẹ́ abadan tó ní ọ̀nà náà ìdíkú láìpẹ́ àti ní ipò láìpẹ́ ìbára fún ìlú òfin ọgbọ́n ẹgbẹ́gbọ́n ní ẹgbẹ́gbọ́n nínú ó wọ́n yẹ láìpẹ́ ìbára ẹgbẹ́ òní ní tọ́lọ̀ ní fún ọmọ àti wà á sì mọ̀ pé tọ́lọ̀ ní ìlọ́ra wọ́n ju ìlú ìlú èyí tó wà á sì ń ṣe ọmọ pẹ̀lú ọmọ ìlọ́ra Mọ̀lẹ́ nípa ń tẹ́lọ sọ̀rọ̀ ọlọ́run ní ìgbà ọ̀pọ̀. Ẹni tó wá ní wọ́n dá ọ̀pọ̀ tó ní ìpínlẹ̀ ọ̀pọ̀ ìkẹ́ẹ̀tọ́ oṣù ọ̀ṣẹ́ sí ẹ̀rọ ọ̀rẹ́ ọ̀pọ̀ ìkẹ́ẹ̀tọ́ ìwé ìwé tó ti kèfèrí kèfèrí ló máa ń pè ní ìṣe kèfèrí lẹ́sàrà ìgbà yóò gbé ìwé. Ṣé bí wọ́n pè ní ìgbà yóò gbé ìwé nípa ọlọ́run ọlọ́run ọlọ́run ọ̀nà àpòjútọ́ ni ó ní ìrìn amẹ́ríkà fún ọdún láti ilẹ̀ ìṣẹ́ ẹ̀rọ ilẹ̀ ìgbà ẹ̀bí náà ìṣẹ́ kó máa ń lọ sí ọmọ wa jọ lọ́pẹ́ ìṣẹ́ máa wá bọ̀ sí ṣíṣe ìṣẹ́ ìṣẹ́ ìṣòro ọlọ́run tí ó lè dá òṣù owó ìṣẹ́ àbẹ́ òun tó ti di. Kí ni máa wò ló pọ̀lọ̀ rẹ̀ láti dá fún ilé ẹni tó ń rẹ̀ ti dé ewu ilé ìlú ìdìbò láti àgbà tó tún omi ìlú ìlú lọ. Bí àyà ní àwọn ọ̀gá àtàwọn ilé àwọn abẹ́rẹ́ ti kọ́ inú. Ìdílé sọ̀rọ̀ ẹni orí rẹ̀ ti sọ̀rọ̀ ní bíìsì. Ìlọ ọkùnrin bíbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú kalẹ̀ lọ́wọ́ àyíkọ̀ ọmọ ìgbésẹ̀ ìlú yóò tí wọ́n máa ń wọ́n náà wọ́n ní ìdílé ìdílé ẹgbẹ́ ìwọ́n Somebody will be back to the world to get your food, you are not ready. Amen. Ọlọ́run láti mẹ́rin ṣe. Ọlọ́run tó ìfẹ́ ọgbà ọ̀rọ̀ àwọn àtàrí ọmọdé lórí kúrú kí ó rí ní ìgbà àti ní ọ̀pọ̀lọpọ̀. Bẹ́bá tí ó kù ó jẹ́ ìjọba àti àyíkú, àtàrí láti ní ìgbẹ̀rẹ̀, àtàrí láti ní ìgbẹ̀rẹ̀ ọlọ́run tó bẹ̀rẹ̀ sọ́nà ní wà pé pé tó sẹ́yìn tó ní tó lẹ́yìn náà wò àwọn àyè tí ilẹ̀ ń lẹ̀ ó ti wà nínú ìkó ìgbẹ́ ìgbẹ́ tí ó lẹ́yìn tó ti wò ní pa. tó bá bí a kò tó wà lọ sí tó wà lọ fẹ́ ká ìgbẹ́ náà àgbẹ̀ yẹn náà tọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ní ìkó ìlọ́wọ́ ní ìgbẹ́ lábẹ́ sí ìgbẹ́ tó bá wà lọ́wọ́ náà ọlọ́run ọ̀rọ̀ tó mẹ́ta ẹ̀ náà ò ولا عواطفه ولا الحصان في وجوه السماء كأن لم تخرج الأرض لما جعلناها خطيئة خطيئة كأن لم الأرض حملت شوية وأنا بكريت ويوجدني الأول لأنا تكلمي ليه أعمل على كل بيانك وقوله وشنو إعلان اللهم صل على محمد اللهم صل على محمد ẹni wọ́n bẹ́ẹ̀ dáhùn àkìyàmà lórí ìṣẹ́lọ. Ìpìlẹ̀ ìgbìmọ̀ àkìyàmà lórí ìnàfà fún ìṣẹ́lọ. Ee tọ́lọ̀ bá mú mi. Tọ́lọ̀ bá mú mi. Ibi ilé ayé ni ìwọ́lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n bí wá rẹ̀ lọ́jọ́ bí que sí ìgbàgbọ́ gbogbo àwọn ọgbọ́n tẹkinọ́lọ́jì wọn ní sọ orí yá rẹ̀ kò lè ní ọlọ́rin rẹ̀ pẹ̀lú. Èyí ti tó wá rí oorun ẹlẹ́ni tí wọ́n ń kó ojú wọn lórí lórí pẹ̀lú lọ́dọ̀ fún ọ̀nà ẹgbẹ́ ìyàwó tí wọ́n dá ọ̀nà ìsìlámù gbogbo ẹjọ́ lọ́dọ̀ ìsìlámù ní sóríire wí gbogbo ẹni tó bá dá ọ̀tà kìíyàmà kò ní sóríire ọlọ́run dákùnjá sóríire wọ́n bá ti ọ̀tà kìíyàmà kìí ṣe jọ ẹnìkan in tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ jẹjẹ in tó fẹ́ ṣẹlẹ̀ nínú àkìíyàmà wọn náà gbọ́dọ̀ dáhùn in tó fẹ́ ṣẹlẹ̀ nínú àkìíyàmà káàkiri dáwọ̀tì ṣé ẹ bá ti dáwọ̀tì rẹ̀ wò ní pé olólọ́wọ́ agbára ọlọ́wọ́ wa ti ìwọ́dà kìí amọ́lọ́rin yìí máa ní gbóngbò yọ ẹ̀yìndà gbogbo ẹ̀yà alágbára rí ẹ̀yìnà ìjẹ̀dá bírọ̀ ẹ̀yìn tẹ́ máa ń sọ pé ẹ̀yìn tá a bá ṣe àṣegbé kò fẹ́ tí ó mú wa wẹ́rà yìí ọlọ́rin wọ kọ́ṣẹ́ àti aswatu lirrahman fẹ́fẹ́ tẹ́sí máa rí ilẹ̀ ẹ̀ ọlọ́run gbogbo pátápátá yóò yóò gbọ́ ẹ̀ ní gbọ́ kankan mọ́. ǹjẹ́ ilé gbọ́ alham ǹjẹ́ pé ya ń sùn lédò àwọn lọ́gà àbá lọ́gà wọn náà làwọn pàṣẹ kì í mọ̀ ìkúrú jù rí èdè ṣìjà lébẹ̀ kí ẹ máa gbọ́. ẹ máa bí ìbẹ̀rù bá dé kò sẹ́ni tí ó fẹ́ sábà ní ẹjọ́ wá ilé pọ̀ òun bẹ̀rù àbẹ̀ orí gbogbo nílà ayọ́ máa sọ kìkìkìkì ẹ̀yìn sì máa ní ìkì bẹ̀rù ṣùgbọ́n kò ní bẹ́ẹ̀ kọ́ ẹni tó ní bẹ́ẹ̀ fún òṣù jáde kó wọ́n jọ ní wọ́n kọ́ ṣe lé irú mímí tí máa jẹ mímí ìbẹ̀rù yẹn ọlọ́run kò mọ̀ gbọ́n ọlọ́run ṣe wá ní ní ọlọ́run ṣe wá ní ọ̀rọ̀ ńlá ni ààfẹ́ ẹ̀mà débẹ̀ lọ́dún wá wá rí wọn ni ha ọlọ́ àti rí ìdákùnjó lè dá padà sí ayé ẹ̀lọ́ ni ah, Kò sọ́mṣà lẹ́yìn lẹ́yìn ìjọ ń pè lẹ́rù jù ní ìṣe ìṣẹ́ ìdí ìṣe ìdímọ̀ ẹni kúlé lórí ṣé mo lè tún rí padà wá mọ́ kò fẹ́ gbọ́n ìdí o lọ́dá kọ̀kan náà wọ́n mọ́já kúkú kèfèrí o mọ́já ṣiṣẹ́ kèfèrí o gbogbo sáàtì tí ọ̀dá ọlọ́jà ti fèrí sílẹ̀ èyí tó dá ọlọ́jà lè máa ṣe gbogbo òpá wọn mọ́já dá òtù rẹ̀ wọn èyí tá ń ṣe táàrù kó bá ṣe wọn lọ́dọ̀ kó lọ́wọ́ wa èyí tá ń ṣe táàrù gbogbo dá ọlọ́jà lè fèrí sílẹ̀ وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته Thank you.